فإن منها هذا شهر مبارك ثبت أن النبي صلى الله عليه وسلم قال أفضل الصيام بعد رمضان شهر الله الذي تدعونه المحرم يعني هذا الشهر جعل الصيام فيه من أفضل الصيام وذلك لفضله ثم إن من بين بين أيامه يوم العاشر الذي صامه النبي صلى الله عليه وسلم وأمر الناس بصيامه وذلك لما قدم المدينة في السنة الأولى من الهجرة وجاءت السنة الثانية فإذا فإن اليهود فإذا اليهود يستعدون لصيام هذا اليوم العاشر من شهر محرم فسألهم النبي صلى الله عليه وسلم فقالوا إنه يوم عظيم هنج الله فيه موسى عليه السلام وقومه وهلك فيه فرعون وقومه فصام موسى عليه السلام فنحن نصومه فقال صلى الله عليه وسلم نحن أحق بموسى منهم فصامه النبي صلى الله عليه وسلم وأمر بصيامه قال الله هكذا جاءت سنة في صيام أو في فضل صيام هذا اليوم يعني اليوم العاشر من هذا الشهر المبارك وثبت عنه من حديث أبي قتادة أنه قال صام يوم عشراء صيام يوم عشراء أحتسب على الله أن يكفر السنة التي قبله ثم في آخر آيات النبي صلى الله عليه وسلم لما قيل له إن اليهود يصومونه فأراد أن يخالفهم قال لئن بقيت إلى القائل قابل لأصمن التاسع هذا بفنا أبا عليكم كي الله ولا جل الله مبارك ومحمد صلى الله عليه وسلم أن يرسل الله أبا àkútúbà wa lè ní yóò máa dá lérí aṣòrọ̀ bayna sunnah wal bid'ah aṣòrọ̀ bayna sunnah wal bid'ah aṣòrọ̀ láàrin súnnà tànẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam àti bid'ah. ìtàn sọ ni pé ọjọ́ kẹwàá al-muharram kí ni nǹkan tó jẹ́ súnà tànẹ́bà muhammad sallallahu alayhi wa sallam tó yẹ ká àbùsùnú sí ní ọjọ́ náà kí ló sì jẹ́ ti al-bid'a lè shaytan tó yẹ jìnà sí àwọn àjẹ́ eléyìí èyí tí a fẹ́ bára wa sọ ọlọ́run ọba látara àánú tí ọlọ́run bá ní sí wa ó fi àwọn àkókò kalẹ̀ láti máa fún wa ní ọ̀pọ̀lọpọ̀ ah, ládáláńlá táàsì ṣiṣẹ́ kékeré àwọn ọjọ́ náà pọ̀ ẹ̀ẹ́dùn pàtọ́dún súnmọ́ aṣọ pa ọlá tí ń bẹ fún mẹ́wàá bẹ̀rẹ̀ lòlẹ́jà bó sì wà mọ̀ ọ̀dọ́ náà nìyẹn àtàwọn ọjọ́ mi náà ẹ wá oṣù n'inu yìí nínú àwọn oṣù tó ní ọlá ni lọ́dọ̀ ọlọ́run kọ́dà ń bẹ nínú àwọn oṣù ọ̀wọ̀ oṣù mẹ́rin tí ọjà fún jẹ́ kanu wa jẹ́ kanu rẹ̀ ìjẹ́ oṣù ọwọ́ rẹ̀ ayọ̀tọ̀ ló wà ni ó tún wá ní àwọn orí míì tó bẹnu oṣù yìí nínú àwọn tó oṣù yìí òun náà ni ó dá kí yẹn gbá ẹ̀tọ́ tó dá púpọ̀ nínú oṣù yìí nínú àwọn àwẹ̀ tó wá dá kí yẹn gbá àwọn àwẹ̀ tó wá bẹ̀rẹ̀ pé ẹ̀ṣà ní nínú oṣù yìí náà òjíṣẹ́lá Muhammad sallallahu alayhi wa sallam ó ní afdal siyam ba'da Ramadan àníbi ní àwẹ̀ tó ní ọlá jù bàbá wọn àwẹ̀ tó ní ọlá lẹ́yìn Ramadan àníbi sallallahu alayhi wa sallam ó ní shahru Allah òun náà ní oṣù ọlọ́run الذي تدعونه المحرم وسبحان من كل محرم من النبي صلى الله عليه وسلم النبي ني lẹ́yìn Ramadan nínú àwọn àwẹ̀ tí wọ́n ń gbà tó ní ọlá òun ní àwẹ̀ tí wọ́n gbà nínú oṣù al-Muharram ọjọ́ wo lára gbà al-Muharram àbákan wá kí àwọn ọmọ àwọn àmàlẹ̀ àmàgbà lọ èyí tó dáa lò ó ní ká tó dáa jù ó ní àwọn ọjọ́ tá a lè sallallahu alaihi wasallam tó bá mú fún wa nínú àwọn ọjọ́ tó lẹ́nu oṣù yìí. àwọn tó lánàá sallallahu alaihi wasallam tó wà mú wa ọjọ́ méjì ni ọjọ́ àwọn àǹfààní ọjọ́ mẹ́ta ni. ọjọ́ àkọ́kọ́ òun náà ni ọjọ́ ọjọ́ kẹwàá nínú oṣù táwa yìí. oṣù ojú ọ̀run là ń sọ ọ́ kò sí oṣù kàlẹ́ndà aláfọwọ́ yìí o àmọ́ bó tẹ̀lé pé méjèèjì náà wọ́n ti bára wọn mú ní ọdún yìí oṣù kàlẹ́ndà aláfọwọ́ yí táńkó táwọn ìbò òní lọ́jọ́ kẹfà ọjọ́ kẹfà láwà lónìí nínú oṣù kẹsàn-án wọ́n jọra wọn níbi òǹkà ọjọ́ àmọ́ bí oṣù wọn yàtọ̀ wọ́n yàtọ̀ ẹ̀wá sí ẹ̀wá ní oṣù ojú ọ̀run òun náà di mẹ́fà lẹ́kọ̀ọ́ fúdù mẹ́fà lónìí àwọn mẹ́sì ka méje àwọn mẹ́fà làwọn ka nàìjíríà mẹ́fà lónìí ya láti kà fún yẹn ní sinmi a ní ọjọ́ kẹwàá rẹ̀ nínú àwọn tá a lè gbàwẹ́ bẹ́ẹ̀ òun là ń pè ní àwẹ̀ Àṣúrà a lè gbàwẹ́ bẹ́ẹ̀ tábà ká ka a níta ń sọ ní pé àwa tá a fẹ́ràn àwẹ̀ àwẹ̀ ń bẹ lọ́jọ́ tuesday bí yẹn bá fẹ́ràn àwẹ̀ èyàn gbọ́ wa tó bẹ́ẹ̀ kó máa torí èyàn kó máa gbọ́ rẹ̀ bí díà àwọn ń bẹnu sílámù tó yọ fún wa ọ̀hún nínú àwọn ẹ̀ tó lóore jù tọ́lọ́ bá sì nífẹ̀ẹ́ sí jù kó náà ní àwẹ̀ aṣọra kọ́dà kó tó jẹ́ ọmọbọ́n dé gbogbo bẹ̀rẹ̀ sí ọmọbọ́n aṣọra ti dé bìfọ́ ọmọbọ́n Ànábì sallallahu alaihi wasallam ó sì lọ́rùn àyàn fáwọn àlùmọ̀ rẹ̀ ọ̀ràn yẹn ní fáwọn àdúgbò rẹ̀ gbà náà ìgbà tí wọ́n tọ́nà adé ló kù ní ọ̀ràn yẹn ló wá fi kó sínú súnà tó yẹ pé bí yóò bá gbà kò lẹ́sẹ̀ àwọn mi bá gbà ó ti wá bí hadith àbí sallallahu alaihi ó ní òun kan lọ́dọ̀ ọlọ́run ọba fún àwẹ̀ ìtàbágbà kọ́nà ọba fi pa ẹ̀ṣẹ̀ ọdún kan rẹ fún wa ọdún kan tí ń tó àgbà sẹ́yìn ilé máa gbàwẹ̀ ní ọjọ́ tuesday àwọn ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ láti monday wọn tó fi di ọdún tó kọjá lọ ọlọ́run sàmúkú rẹ̀ fún ara àwọn orí ńláńlá tọ́nà ọba ṣe fún ìsìláàmù wọn orí ńláńlá tọ́nà ń dá ẹlú àti ìsìláàmù wọn tí ò sí fẹ́ lómi rẹ̀ kọ́lá bí yẹn ṣe mùsùlùmí tó ló ń bara wẹ̀ yọ náà nígbà lọ́wọ́ rẹ̀ kò ní torí ẹ̀gbà ọ̀dá yìí tó pé ó gbọ́dọ̀ kọ́kọ́ di mùsùlùmí náà pẹ̀lú bí mo máa ń máa kírísítẹ̀rì kan pé àwọn náà fẹ́ràn rẹ̀ gbogbo àwọn ẹ̀ta máa ń gbà pátá ni wọ́n á náà o àmọ́ kò sí àwẹ̀ tá là á gbà báyìí yóò lóun náà ń gbà ni tí wọ́n ní sìn eré ìlú bá tún bọ̀ nísìnyí lónìí nítorí pé mọ́jẹ̀ tọ́nà máa fi ń fún yẹn ládánú ẹ̀sìn oníkíyàn jẹ́ mùsùlùmí ọkọ̀ gbáàtì lámùná sọ́nà ọbọ̀ pa ẹ̀sìn ọdún kan rẹ fún yàn àwọn ẹ̀sẹ̀ ńláńlá kọjọ máa ò bá ti mọ́ sán gbogbo àwọn ẹ̀sẹ̀ kékeré bí yẹn ń ṣẹ̀ ni ẹ̀sẹ̀ ńláńlá ìyẹn máa túbá kó mẹ́ ọ̀ní ṣe má ọ̀ní ṣe má ọlọ́run tó forí jọ̀ọ́ bí ọmọ na kí ló fa àwẹ̀ yìí Ànábì sallallahu alaihi wasallam nígbà tó ṣe ìgbà lọ sí ìlú ní ọdún àkọ́kọ́ ó sàárí pé ìgbà tí ó di ọdún kejì báyìí àwọn Yẹhudi wọ́n ń gbàwẹ̀ wọ́n múra wọ́n ń pèpè aláti gbàwẹ̀ ní ọjọ́ kẹwàá Muharram àníṣà wá rí lílọ bíbọ̀ wọn kí wọ́n ṣe sí òsì olóde à wọ́n láwọn fẹ́ gbàwẹ̀ ní ọjọ́ ìyọjọ́ ńláńlá ní fáwọn o ẹ̀ẹ́n wọ́n ní bò ló ti ọlọ́lá fún yín wọ́n ní ọjọ́ ìlú ọlọ́wọ́ bá la anabiwa musa alayhi salatu wa salam àtàwọn ọjọ́ rẹ̀ kú níbi aburú fìhàwù tí fìhàwù náà lé wọn wà láti màtán ni tọ́lọ́ sí tẹ fìhàwù náà rí musa wọn gba àwẹ̀ láti gbà náà láti gbà sísẹ̀lẹ̀ musa ti ń gbà tó bá ti di ọjọ́ báyìí musa wà gbà láti lè dúpẹ́ fọlọ́ ọba láti lè dúpẹ́ orí fọlọ́ ọba ṣe fún wa jẹ̀mọ́ lábẹ́ ilé yòó náà sáà náà lè ogun náà ah! ọjọ́ òní báyìí mo sì yọnu ewu kan bá yóò bẹ́ẹ̀ mo èyẹ́ lásìlẹ̀ ti sìn ors k àbáwọn akámálé wọn á rí ipa kó náà gbọ́dá nítorí náà sí musa jẹ ní sí musa ọgbọ̀rọ̀ síbẹ̀ àgbọ̀rọ̀ síbẹ̀ ìsìlámù fún aláyé rẹ̀ Ànábì sallallahu alaihi wasallam Ànábì wọ́n sọ fún àwọn sọ̀hábà rẹ̀ pítọ̀ èyí ó gbáwẹ̀ ẹ̀yìn ẹ̀sìn gbá Ànábì wọ́n kàn bá mọ́ ẹ̀yìn ẹ̀ gbá torí pé nahnu ahaqqu bi Musa minhum àwa súnmọ́ Musa jù wọn lọ àwọn òṣè ti Musa èyí ẹ̀sìn tí Musa gbé kalẹ̀ gan-an orí ẹ̀ làwọn amalé bí àwẹ̀ ọjọ́ kẹwàá Muharram ó sì gbígbà bá àtàkì mùsùlùmí nìyẹn òun náà ń pè ní Ashura tó ọjọ́ kẹwàá Muharram ẹ̀jẹ̀ ká máa gba àwẹ̀ yìí anabi sallallahu alayhi wa sallam ó lè má gba ọlọ́wọ́ pa ẹ̀sẹ̀ ọdún kan rẹ̀ fún yàrá àníbi wọn bá lọ bẹ́ẹ̀. sẹ́ẹ̀rì pé àníbi sallallahu alaihi wasallam ẹ̀sìn máa ń sọ bí ọ̀rọ̀ ẹ̀ gbogbo gbà kọ́dọ̀ ọlọ́run máa ń sọ bẹ́ẹ̀ khaliful yahud khaliful mushrikin àníbi máa ń sọ pé ẹ̀yin mùsùlùmí gbogbo ọ̀nà ni ẹ máa fi yapa àwọn tí wọ́n ṣe mùsùlùmí gbogbo ọ̀nà ni wọ́n fi ẹ má jọ wọn láíláí ẹ má jọ wọn bí dressing gbogbo sẹ́ni wọn fi jọ wọn ẹ wá olórí wa ti ṣe ní ìsìn ńlá jọ wọn nísìnyí òun lábẹ́ pé wọ́n tó bá jẹ́ mùsùlùmí tó bá dáwọn kèké ní wọn múra bá wọn dáwọn àwọn báyìí náà múra bẹ́ẹ̀ bá pé ó wà nù aṣọ kèké ní tẹ́ wọn múra bẹ́ẹ̀ ẹ má sì wá gbọ́ o àwọn sọ kan bẹ tẹ́kọ́ kọ́mọ̀ lónìí táyẹ̀dá aṣọ kèké ní sẹ́ẹ̀tì àtúrọ̀sà ẹ̀ sàṣọ kèké ní o kéèyàn wọ kóòtù èsì aṣọ àwọn yẹ̀húdì àti nàṣọ́rọ̀ o àmọ́ gbogbo ń tá bá ti mọ̀ pé aṣọ yìí alámọ̀ ẹ̀sìn wọn ni ẹ̀tìkẹ́tì ẹ̀rí sí yìí pé á ah, alámọ̀ ẹ̀sìn ìyàwó dínà sọ́wọ́ lẹ́yìn alẹ́bí sallallahu alaihi wasallam alẹ́bí ni ẹ̀yapa wọn nígbà bá ti mọ̀ọ́mọ̀ wọn ẹ̀yapa wọn bẹ́ẹ̀ so àwọn ilé ìlànà yẹn gbọ́ ìtàn láwọn olówó sẹ́ẹ̀tì tà wá máa wọ̀ tọ́ba ti afẹ́ tọ́ba fẹ́ yapa wọn bẹ́ẹ̀ ọgbẹ́ ọmọ wọn sẹ́ẹ̀tì àwọn ilé gíláàsì wọ́n á gbé ọgbẹ́ gíláàsì bẹ́ẹ̀ bọ́bá pẹ̀lú àwọn bàbá wọn kó tó so gbé fìdálé láàrin jàlábíà èyí ò lé débi pé àwọn Yahudi máa ń bí wọn nú kẹ́ ẹ̀yàpá wọn máa ń bí wọn nú gan níjọ́ tí ọlọ́run bá sọ na ìsàlú nẹ́kẹ́ alìmọ̀hìn wọ́n bọ̀ wá bèèrè lọ́wọ́ alì Muhammad nípa nǹkan oṣù obìnrin sọ fún wọn nẹ́bí pé ni àmọ́ fàtẹ́dùn nìsẹ́ fìlìmọ̀hì àwọn obìnrin yín ẹ máa yapa wọn nígbà tó máa ń ṣe háìdọ̀ lọ́wọ́ ẹ má lébẹ̀ ẹ má lọ́dọ̀ wọn àlejò wa sàlàyé ẹ má lọ́dọ̀ wọn tó máa ń sọ o kẹ́ ẹ bí yapa ti yẹ̀wúdí àti nàṣọ́ra nítorí àwọn yẹ̀wúdí tí wọ́n bí àwọn bá ti ń sin oṣù pẹ́rẹ́ wọ́n sì jáde nílé fún tó pé wọn ò fẹ́ máa jẹun pọ̀ abọ́ tó bá pọ̀ wọn fi jẹun òní sọ ibùsùn tó bá parí háìdọ̀ wọn sì àwọn wálé النبي صلى الله عليه وسلم kulla كل شيء. kulla shay ẹ̀yà bá wọn gbogbo nǹkan ní kẹ́yìn máa ṣe nígbà tí àwọn ìbátan ṣe háìbọ̀ lọ́wọ́ ẹ máa dìmọ́ wọn ẹ máa kí sí wọn ẹ máa gbogbo nǹkan ní ẹ máa ṣe pẹ̀lú ìyàwó yẹn ní ẹ̀fín gbádùn ẹ máa ṣe pẹ̀lú wọn. ilà ànẹ̀ká ẹnu kan tẹ́ jìnà sí ni pé ẹ gbọ́dọ̀ súnmọ́ abẹ́ wọn bàtà wọn yẹ̀wò dígbọ́ inú bí wọn gan sallallahu alaihi ó sàfẹ́ràn fún ma yapa wani bàbá lò tún wà lò sí so ní kó wà lò sí sí àfà jẹ́ mùsùlùmí ọ̀pọ̀lọpọ̀ lànàjì adẹ́kùn wa sọ àwọn tẹ́lẹ̀ fún wa pé níbi nǹkan báyìí ẹ̀yà pa yẹ̀wú níbẹ̀ níbi nǹkan báyìí ẹ̀yà pa nàṣọ́rọ̀ bẹ́ẹ̀ tó ti bẹ́ẹ̀ àwọn mùsùlùmí a sì gbogbo kì í yapa wọn tó bá sí ní ọsí anabi sallallahu alaihi wasallam anabi ni ẹ̀rọ àwọn yẹ̀wú bí àwọn afirògbọ́n lẹ́ apọ̀ ìtìmù ẹ́ àmọ́ wọn mú túbọ̀ mú wọn wọ́n sì gẹ́lẹ̀ àwọn mẹ̀sọ́rá tí wọ́n àwọn wà mú irúgbà wọ́n fa páp àwọn wà mú túbọ̀ wọ́n wà gún lọ pàtàkì anẹ́bì ni ẹgbẹ́ apàwọn méjèèjì ọ̀nà oláwẹ́ apàwọn méjèèjì tẹ́ ráwọn yẹ̀wú ní àwọn òfinrùgbọ̀n lẹ̀ àmọ́ wọ́n fa irúgbọ́n wọn anẹ́bì ní ẹ̀yìn ẹ̀finrùgbọ̀n ilẹ̀ dáadáa púpọ̀ àmọ́ irúgbọ̀n ti ní ẹ má fa kódán ẹkàrà irun sọ́rì irun mú sọ́rì irun mú yí ẹ̀rọ àmà trim rẹ̀ irun mọ́ pílẹ̀ ni o táàbà ti gbọ́ fún ẹlẹ́kẹ́ àwọn ọmọ àwọn ọgbà ọgbọ́n ti correct music correct ara ní sí o irun gbọ̀nà lẹ́bi ní apílẹ̀ kó pọ̀ sallallahu alaihi wasallam àmọ́ irun mú àwọn ọkùnrin náà bá rí o tọrọ kọ́ omi tó bá ní ọgbọ̀n tó mọ̀ fáàkì ẹni ọjọ́ ọkùnrin ẹ wá orí irun mú yí àwọn ẹbí ni ẹ máa trim ẹ àwọn tọ̀hún àwọn máa ń fáwọn gan wọ́n wá fi mú lẹ̀ jìkàtà àti ìyapa wọn látara pé àwa fi rọgbà lẹ̀ irun gbọ́n tí wọ́n tó àwa tó fi ilẹ̀ bí tí wọ́n a máa ń mú díẹ̀ kó bẹ́ẹ̀ kọ́dà níbi ni a máa ń mú díẹ̀ kó bẹ́ẹ̀ láàrin 40 40 days yẹ̀húndí tí wọ́n àwọn fáwọn mú tí wọ́n yóò dán wọn àfihàn balẹ̀ àti ìyapa wọn àwọn àfihàn balẹ̀ ọ̀pọ̀ àwọn mú irun tiwa àwọn àti irun rẹ̀ sallallahu alaihi wasallam ẹ̀dàpọ̀ lọ jẹ́ ká gbìyànjú ẹ̀jẹ̀ ká yapa wọn tánàbí ká yapa sẹ́tàbí ká máa yapa wọn láwọn sàábẹ̀ kalau lọ́pàá Nabi Shallallahu alaihi wasallam wà nẹ́bí wọ́n lọ máa ní kí ayapa wọn Yahudi wọ́n wá ń gbà rẹ̀ ní aṣúra àwọn tó gbà ànẹ́bí ló tọ́lẹ̀ sọ tó gbọ́nà bá ní lọ́dún tí ń bọ̀ wá ní sì gbọ́jọ́ alaihi wasallam àmọ́ lọ́run kádàrá kánàbí di ọdún tí ń bọ̀ kò láwọn kan lọ́gbọ́n náà kò sí ọjọ́ kẹsàn-án bẹ́ẹ̀ ọjọ́ kẹwàá nìkan nítorí bí àlẹ́bí sọ̀rọ̀ sọ́lá kó gba àwọn kan àà ó ti wà ní súnà nígbà tó ń súnà kọ́ọ̀lù wà fẹ́rẹ̀ lò nígbà tó ń súnà ní ọ̀rọ̀ tó bá sọ súnà ní iṣẹ́ tó bá ṣe náà súnà ó ti sọ yóò kéèdárìkò tí ó ṣe nì nítorí lẹ́yìn ẹni ká gbìyànjú ká gbá lọ́jọ́ monday tí ń bọ̀ ká sì gbà ní ọjọ́ tuesday náà ẹni ká jí àwọn ọmọ wa á lè jẹ́ sáré rẹ̀ kárí pé inú ilé wa lọ́jọ́ monday tí ń bọ̀ yìí àti tuesday àdáná àárọ̀ káwọn máa wọ́n pé kankan ṣẹlẹ̀ nínú ilé wa àwọn aládùúgbò wa wọ́n ní ẹjọ́ bèèrè káwọn pé kankan ṣẹlẹ̀ sí òsì àti ẹ̀gbọ́ ẹ̀ dáná ni àwọn dáná à ń gbáwẹ̀ òní àtọ̀lá ìyẹn pé ọjọ́ monday tí ń bọ̀ yìí àti tuesday ọlọ́run sọ̀rọ̀ bẹ́ẹ̀ kankan wa o so ilé ìbí máa ń yin súnà lẹ́bi tí wọ́n ń wọ́ ọ̀rìn lé ẹni yóò máa gba aládàá tó ń pè yí súnà sọ̀rọ̀ bá ọ̀sán nínú àwọn súnà tó ti kú pápátá lélẹ́yìí ó ẹ̀jẹ̀ ká jí wọn padà kí gbogbo ayé mọ̀ pé ọjọ́ aṣúra àti tàṣúra àti kéde àmàbáwẹ̀ abiyọ́nà bàbá ìjọ ọjọ́ náà tó tó mi wá o la ilaha illallah wa sallallahu ala nabiyina muhammadin wa ala alihi الله والصلاة والسلام على أشرف المرسلين نبينا محمد صلى الله عليه وسلم أدعوك فلان عليكم كي أولون وليأتين بيت الله وفعل محمد صلى الله عليه وسلم كما تصلي خطبة و كوكو خطبة ولكي عشرة بين السنة والبدعة سنة بني أجوك ومحرم àti bídí àti bẹ́ẹ̀bẹ́ súnà lè lásàlàyé o bá bèèrè pé súnà wo ní bẹ ní ọjọ́ kẹwàá Muharram yóò rán fún mi àti kalẹ̀ sàlàyé dáadáa báyìí kíláàsì ní ọjọ́ jọmọ́ alẹ́bí ní agbáwẹ̀ ní sallallahu alaihi wasallam alẹ́bí ní agbáwẹ̀ ní sallallahu alaihi wasallam ẹ wá wo ṣètọ́n gbogbo bídíà tẹ́ rí òun òun wà mú opposite súnà wá ní ẹ̀tẹ́ sí bídíà ẹ̀ṣọ́ ayé wa anẹ́bí ní agbáwẹ̀ yọ̀n láwọn gbá gbé bídíà jáde ọjọ́ wọn ẹ̀jẹun ní òun kọ́dá kẹ́dà fún yóò fíkẹ́ òlà ẹ̀jẹ̀ tẹ́lẹ̀ kò yóò dá ẹ̀jẹun àwọn ní ọjọ́ wọn ẹ̀jẹun kọ́dá ó ń jẹ àwọn ẹ̀ṣẹ́ gíní yìí ẹjẹ́ kó yàtọ̀ ọ̀nà ìjẹ́tẹ̀ wọn jẹ táwọn yóò mọ̀ pé ẹ̀ṣẹ́ gíní yìí ẹ̀yẹ́ bí mùsùlùmí tó ń jẹ ṣẹ́ṣà oúnjẹ lónìí òun làwọn èèyàn àwọn àjọ wọn pè ní ọjọ́ kayokayo ẹgbẹ̀ta anẹ́bì ní agbáwẹ̀ nírọ́ <laughs> ọjọ́ ọjọ́ kayokayo ni ẹ tó jẹ́ ju bí ẹ ti máa jẹ́ nílẹ̀ lọ ṣètọ́ ni òun lẹ́ti rí pé níjọ́ alhamdulillah ní ti ń kò ní gbòòrò lọrin ó wà lè sẹ́kù sáwọn ìgbèríko ìlú ọjọ́ bá tó nínú gbòòrò lọrin láwọn tó lè ti ń sẹ́kù à inú ilé wọn yẹ kéèyàn bá wọn sọ fún kéèyàn máa ṣe tẹ̀kìrú lè wọn lé èyí sì ń bẹ́ bí alò ìdò ní wọn a mú eré ẹran àtẹsẹ̀rẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin ma fi kọ́ bí alò báyìí kò tẹ́ asáró bọ́ ní sí dáàsì lálọ́ ẹgbẹ́ àti dáàsì náà máa fi kọ́ a gé e. àbá wọn a wà màlájọ́ bí máa jẹun kìí lídíà lùjọ̀mọ́ lídíà náà pé káyókáyó kò sí oúnjẹ ìjọ náà bákan náà bí àti mẹ́jọ ní ká jìnà sí òun náà ni ọjọ́ yẹn wà ní pé ọjọ́ gangan kéèyàn létí o lídíà lò náà tìrí òtí lóòrírò èsì àwọ̀mù kọ́dà fọ́kùnrin àmọ́ káwá mú ọjọ́ ń fẹ́ ṣàpé ọjọ́ lílé tìrí òní ẹ̀mọ́ sí bẹ́ẹ̀ bákan náà wọn á mú ẹwù ẹwù ẹsì wọ ẹsà fẹ́ sọ jọ́nà kò sí ìkankan special ìtúkàn bẹ́ẹ̀ special nínú ọ̀gá ìlẹ́lẹ̀ yìí kàgbà rẹ̀ àkọ́kọ́dé sẹ́pà nǹkan mú ọjọ́ ìdùnnú yàbí àkọ́kọ́ tó mú ọjọ́ wà ló jẹ́ dandan ọjọ́ kẹwàá maharamu yìí àdúgbò banújẹ́ gbogbo ẹni tí ò bá banújẹ́ wọn ni kò nírí yọ lọ́nà àwọn ṣíà àlọ́wọ́ ọ̀fẹ́bọ̀ àwọn lójú ọ̀nà ọjọ́ banújẹ́ ló jẹ́ fún àwọn mùsùlùmí o ẹ ọlọ́run ní sí ẹ kò jẹ́ bàjẹ́ fáwọn

ẹ wá ràn sí àjọ à ọjọ́ òun ní agbára fún wọn o àti kẹ́yìn jáde lára wọn wọn máa sára wọn wọn yàrá wọn lédi kọ́dà àwọn ọmọ kéékèèrè sẹ́kọ́ aláwọn ọmọ tí wọ́n ní sí kájú wọn sáré káwọn jẹ́ káwọn gbà wọ́n lọ́jọ́ àwọn ìrọ ẹ̀gẹ́ òjá wọ́n ló sùn kúrò nílé ọmọ tí ó mọ̀ kan wọ́n jọ náà lédi túláàsì gbogbo lédi bí àní o tẹ́ bá ń dánwò lédi wó àdáadáa lẹ̀ lánlá ni kájínà sí àbíọ́nà balẹ̀ tó ọlá ràn á lọ́wọ́ láti máa gbé súnà lẹ́gbẹ̀ẹ́ ọlọ́run mọ́ ràn á lọ́wọ́ láti máa ràn bídí àṣetánì lọ́wọ́ ààwẹ̀ òun ní bẹ ní ọjọ́ ọjọ́ kẹwàá Muharram lẹ́yìn ààwẹ̀ kò sí nǹkan mi o àwa ní ààwẹ̀ ń bẹ ní Monday tí ń bọ̀ yìí ó sì ní ọjọ́ kẹsàn-án ààwẹ̀ sì ń bẹ ní ọjọ́ Tuesday náà ó sì ní ọjọ́ kẹwàá Muharram wa sallallahu ala nabiyyina Muhammadin أشهد أن لا إله إلا أنت رسولي السلام عليكم ورحمة الله وبركاته الله أكبر